láti fi tó wà náà dúró wa ìlọ́gbọ̀nmáwí àbúrò àbúrò ìyá ìmáàmù wọn náà tó náà ti gbogbo àtẹ̀lóyè ọdún ní àwọn sọ pé ijọ́ mẹ́ta yẹn jẹ́ ti pé káwọn yẹn máa tó náà sọ náà pé káyí kójú àwọn èèyàn gẹ́gẹ́ o ìgbẹ́ fúra ìjọ kí a máa náà tẹ fúra ìjọ pé àtúntẹ̀kẹ́ mọ́ta sí àwọn ẹ̀fúra ìjọ kẹta bẹ́ẹ̀jì kẹta bẹ́ẹ̀jì kẹta jà ń fi táwọn yẹn bá dúró láì tẹ́tẹ́ǹtì ó ti dédé nù tí yẹn bá dúró láì jókòó ti dédé nù ó di èyí àìrí nǹkan sọ ni àgbà kan ní ìkójọ sàdúrà bí kó mọ́ ni wọ́n ní ẹ̀ka lọ bí kó mọ́ kẹ́kẹ́ jẹun kẹ́kẹ́ àwọn sàbí tí wọ́n kọ́ àwọn tó tó jẹun bẹ̀ kí wọ́n jọ ní ẹ̀mọ̀ fún brian lẹ́sìn ní gbọ́ṣọ́ rẹ̀ pé àwọn àfọ́ àyíká ni wọ́n ti bí dáa ọ̀kan náà afáyà sọ pé àmì ìrùkú làbẹ́rẹ́ sí báyìí àwọn tá a ti kọ̀ndé mẹ́fà wọ̀nyí yẹn pé ọba mu bó làwọn ti wá kọ sọ fún wọn pé ọba mu báyìí mo ní ti lọ sọ fún wọn káwọn ọmọ wọn tó kéwú débẹ̀ tí káwọn ọmọ wọn kéwú nìyí káwọn ọmọ wọn tó kéwú débẹ̀ ẹ̀ ti sọ fún wọn wípé ìdílé ń sọ pé sàmẹ́yìnà ha sàmẹ́yìnà hu adéfowó pè lọ ọmọ jẹ́ ọmọ dòdò lọ alẹ́ ilé ìní à ń sọ púpọ̀ bàmù so ẹ̀jẹ̀ tún kàn yín sí kí tó mọ̀ tẹ́ bá jẹ́ kí mọ̀ I so happy gbogbo àwọn múra jẹ ọ̀pọ̀lọpọ̀ àti funtu àti àti zaria ni wọ́n wá gba tíra tanka yìí very very important ẹ̀ sí nù àwọn afáyà tó ń fẹ́ lè díẹ̀ ó ní ńgbà ah, tí àdéhùn sọ̀yí mọ̀tò ó ní mọ̀tò yẹ ó fi hàn pé kọ́ bá mọ̀ ní mọ́ lára ọ̀ kí ni mọ̀tò mọ̀nkọ́tẹ̀ rẹ̀ dọ̀ fún mọ̀tò tó bá ní mọ̀nkọ́tẹ̀ náà kò mi ànúwà ò dọ̀ ìfù albani kò sọ pé mọ̀tò mọ̀tò ń gbẹ́ tọ́gbọ̀rọ̀ yíwá o tábì yìí ẹni tọ́gbọ̀rọ̀ yìí tábì ló gbàgbọ́ yìí ní tábì ọwọ́ apẹ àwọn abẹ àbí sẹlẹ sọmọkútó ní àdìsí yẹn ẹjọ́ gbà wá a máa ń tọ́ sẹlẹ̀ yẹn mọ̀ òkú fùtúrú àwọn sábẹ́ ni wọ́n jẹun níbẹ̀ wọ́n sàdúrà bẹ̀ ó ní àwọn tó wọ́n dúró ń bẹ̀ tí wọ́n jẹun tó wọ́n jẹun bẹ̀ tó sàdúrà bẹ̀ àwọn tá ní àwọn sàhábà ní rẹ́dí ìdúwánu náà lè wájú máa yẹn ó di yé bóti rẹ̀ nìyẹn ó yọ gbà bí wọ́n fẹ́ pé mọ̀kútó dẹ̀ mú nkọ́tẹ̀ mọ̀kútó yàtọ̀ fún kí ni mú nkọ́tẹ̀ ṣé àbúrò ẹkún mo fi ṣe òkun àbí mo tọ́ pé ẹni mo láyé bá jẹ́ àgbàdo mo láyé kí ni yàtọ̀ mọ̀kútó àti mọ̀kútẹ̀. Mm-hmm. bẹ́ẹ̀ o fẹ́ gbà o fẹ́ gbà àmọ́ àlàyé lẹ́kẹ̀lẹ́ mọ̀kútó lè dúdú lórí tábìlì pé ẹni tó gbọ́rọ̀ yóò tábìlì yìí mo ń kọ́ tí ní pé èyí tí chain ẹ̀ cut ìbẹ̀rẹ̀ ni àárín ni ẹni wú ẹni bá kọ́ sí ẹ̀rọ máa jẹ́ mu'allaq tó bá kọ́ nípa ló máa jẹ́ mursal tó bá kọ́ láàrin méjì lẹ́nu ọjọ́ jẹ́ mu'dal tó bá fún kọ́kọ́ máa ń pè kí ni mudallis àbí wọ́n bí wọ́n tó bá kọ́ pé kọ́ bí tí èyí bá ti bẹ̀rẹ̀ tí èyí ti méjì tí èyí ti parí àpè mo ń kọ́ tẹ̀ ó di wa bó ti lọ nìyẹn wallahu ta'ala ọlọ́mọdé àfihàn náà ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ láàárọ̀ ilẹ̀ ni almaudo ọ̀dọ́ tó ń bá àdís náà kí wọ́n àwọn kíyàn wọn àwọn nǹkan wọ́dà kíyàn rọ nǹkan makira kíyàn kíra nǹkan kó hun nǹkan fún ààrẹ pẹ̀lú almaudo àrùwádà tààrífù ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ mẹ́rin pé definition rẹ̀ okùnmù ìdájọ́ rẹ̀ ma yóò rọ̀ pípé ìlúwọ́dà ń dá ma fi dá ma tó bẹ̀ pẹ́ káyọ̀ ọ̀rọ̀ yéṣu alẹ́mìsẹ́lẹ̀ tí ma ti ń sọ báyìí tó bẹ̀ ah, eléyìí mọ̀ òdó ní káyọ̀ anábìrì sọ̀rọ̀ báyìí ó di yé wa ẹ̀kọ́ yẹn tó bá ti kọ́ níbẹ̀ tí kọ́dà bẹ́ẹ̀ kó nú ọ̀rọ̀ ayé ìgbẹ́rin ma ti sọ من الأحاديث أقول لك ونوع حديث أصابه مدية وطائفة من حديث وبعض الكتب المؤلفة فيها أفعت بها متيرة كوا أو تيرة أو تيرة تقوم قولي موضوع لا تبقى بطيرة يو حديث بك عن موضوع طائفة من الوادعين أكو عوان كان كان يقبوك أفوني وديعين أفوني أفاتي ما كيرا حديثي أعجب أنا بلي روح شيئون كيوان اسمه موضوع حديث مكذوب على النبي صلى الله عليه وسلم الموضوع الحديث حديث مكذوبة على الرسول حديث أبو مكذوبة النبي مكذوبة وهو حديث يوان النبي لصور صلى الله عليه وسلم ẹwà wọn tí wọ́n ta ogun níbi ìjọjúmọ́ àbí ibi mẹ́rà kọ̀ọ̀kan mẹ́rà lọ ó ti wà ti pẹ́ ó di ẹ̀yìn arákùnrin kan ta ọgbọ̀n kan bí àlùbọ́sà ni bí àlùbọ́sà ni àmọ́kèsì àlùbọ́sà ni ọwọ́ afẹ́ polú ẹ̀ ọwọ́ arìkú tó ń bá ní kó máa polú kí ní ìlẹ́sẹ̀ kò ní ta ọwọ́ ni qala rasulullah sallallahu alayhi lọ́ba mọ́ ní ìdàgbé kálá rọ́ṣúlùlá ọ̀pẹ́ àdébìsọ̀pẹ́ albatan albatan rí ẹ ìṣúdó záà kìí jẹ́ kẹ́yìn ìlú yàn láwọn yẹn máa ń rọ́ṣì láwọn yẹn máa ń ra albata wọ́n máa ń ra bátàlẹ̀ ó lè jọ́ nítorí kó lè bá rí ọjà rata ìyá ya bin ma'in àti sẹ́yìn ahmadu na ambal wọ́n lọ sí iraq wọ́n máa ń tábù káàkiri láti mọ wádìí káàkiri sun kakwa su magbe àti yaya bin ma'in àti ahmadu na ambel àwọn fatima travel torí hadisi nígbà wọn kí wọn tán láàrin mọ́kísí iṣẹ́ àbẹ́rẹ́ àwọ̀kan náà wọn rùn tarakùnrin kan bá ti délẹ̀ ó bá ní an yaya bin ma'in wa ahmadu na ambel kuma kwa mai jẹjọ mara na rí ni kala kala abubakar radiyallahu anhu ó bá da six hadisi ya òun kọ̀ dáhùn máa ya ya bin mahin ya eh, ahmad bin ambal ya ya ahmad bin ambal ya ya bin mahin àti so in gbọ́rí ó sì ní ìgbẹ̀rún gbàrọ̀ mi ilé rẹ̀ mi ò eh, gbọ́rí ah, mo sáà ní sóò wọ́n fi gbọ́ kísà ẹ̀dẹ́rẹ̀ nígbà wọn gbọ́ kísà ẹ̀dẹ́rẹ̀ wọn afẹ́ dìgbèzì oníwàzí rẹ̀ nígbà pẹ̀pẹ̀ ahmad bin ambal وعلى أخي يا بن معين ما سمينا هذا الحديث قط حديث هو يا أم بوري ومن طالما أسمع أن يحيى أن أحمد بن بن أنبل أمعك فتحققت ذلك اليوم ونيوتي بيت ماما بوبي أحمد بن أنبل يقول أني أنا أقول أبديني onímọ̀ agbàbẹ̀ tí wọ́n ti kàlọ́ di ahmed bin ambali ó ní ahmed bin 16 àwọn 16 mọ̀mà 16 ahmed bin ambali ọ̀pọ̀lẹ̀ máa lọ máa lọ yá ya ahmed bin ambali tọ́mà 16 ni àwọn wọ́n ti gbà ní ìjíwá ni ó ti bínú kó wà bí wọn ó di èyí tí wọ́n ní àyà ẹgbẹ́ ó tún ní àyà ọ̀rọ̀ àgbàbá ọ̀rẹ́ alájọba ọ̀rẹ́ bọ̀rọ̀ àbábùtà rẹ̀ ni tààzọ́ náà sọ ارعموا امواتكم بالدعاء والصدقه ثاني حديث دعاء موضوعي قلت بالمهوني سيب المهوني قلت لهم اتبقى تجي بقى ترى سيب المهوني ó di ewa ọlọ́ọ̀bà kó sànù wa ọkọ̀ báyẹn lọ jàrá very very important الموضوع حديث مكذوب على النبي حديث وقبره ما النبي صلى الله عليه وسلم حكمه يدعوه هو مردود كده ما ما مكريتياني ايه تفعل عزولين اسود اسود جمع فدا ولا يجوز ذكره الا مقرون بالبيان والإيه ايه يقول سموا عفتوا عمالا يقولوا سموا هوني يقولوا إيه موالي دي ما يقول حب الوطن من الإيمان قواني وقد أكبر عليسي وهوني ìtumọ̀ ẹ̀yà yíò àmọ́wọ́n hún ní o kí sọ́rọ̀ ànábì sẹ́lẹ̀m ní o lè tàhàzírì mínú káwọn yìí bá sọ́rọ̀ fún olùkọ́wọ́lì nàbí sallallahu alaihi wa sallam àti gbólóhùn àmìsọ́lá pé mẹ́nà àdásà á ní ibi hadisi ẹni bá ní mo kò ń gbọ́ pé ibi mo sọ ó kò pé kiri bí ọ̀rọ̀ bàbá yìí olóòtú jíkẹ náà tó ọ̀hún nù ọ̀rọ̀ wa ọ̀ mùsùlùmí iná mùsùlùmí gbàdé sí wa. naam tó náà sì mẹ́gbà dé ìsìnmọ̀ ojú òní ó di ọ̀gbọ́n náà tó wọ́n wọ́dá rẹ̀ ọjọ́ kan náà tó ń purọ́ ni ó di ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. ويعرف الوضع بأمور منها bẹ́yà ti máa dá àdísù ọ̀hún bàní àdísù ọ̀hún ẹ̀rẹ́ pé yóò bá ọlọ́run kẹwàá púpọ̀ pẹ̀lú òwe àwọn tó máa gbọ́ lárúbáwá ẹ̀ wọ́n máa tú òwe yóò bá pẹ̀lú di lárúbáwá ẹ wà á rò pé àdísù àlẹ́ islam wọ́n ni kára rasulullah sallallahu alaihi wa sallam kàmá yẹ tìrú tẹ́yẹrẹ nàmdàrdé pé pé bá láti sọ́kù ẹ̀ àtàlẹ́bí náà sọ̀rọ̀ yìí níbi ọdún ọgbọ́n yóò bá ó ní bẹ́ẹ̀ tí ma sọ káàkiri ẹni náà pèrọ ọkọ̀ máa ń bí sílẹ̀ ó di yé náà aláàkọ́lẹ̀ ọmọ ìkàràrù wáàdẹ̀ gbé ẹni tó hun gagbọ́n nǹkan jẹ́rọ ọdún pé mo hun ni òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kún àdísì wọn jẹ́wọ́ bá ọlọ́ọ̀bá fọ́ọ̀sì wọn jẹ́wọ́ mọ̀kálẹ̀ fọ́tà kí ẹ̀ sàdíìsì kọwa takò ọpọlọ ó di tẹkọta ọpọlọ ó di mọ́mísìlú ma ìdẹ̀dẹ́mọ̀nà jẹ́mí àmìnà nàkìdé kí ẹ̀ sọ̀rọ̀ kẹgbẹ́ méjì ó takòra wọn kí ànẹ́bí ọlọ́run sọ báyìí ó takòra wọn àwọn ìsìnbádùn wujúdi mas'ul mustahil mustahil àbí kí ẹ̀ sọ tí او نفي الوجود واجب النهوي يعني كي عن قبل ايه او لا يعني كل سنه كي يكون كل سنه يوان يفسر اوفر سو كتاني كان سوري اوفر سو لا تنفتون في كعبه اوفر سو لا تنفتون كعبه وني لما جاء طوفان في عهد نوح عليه الصلاه والسلام تاف السفينه سبع مرات في البيت العتيق وركع ركعتين عند مقام إبراهيم عليه الصلاة والسلام أو هو الله أكبر ثم تتوفى من سلم ọkọ̀ ojú omi alẹ́bí inú òun náà ti tàwà pẹ̀lú alẹ́mìjì kọ̀ tó wá mọ́ báyìí nìkan ọkọ̀ ojú omi ó tó wá lè ṣe náà fílà méjì ní mọ̀kámà Ibrahim ṣẹ́gbọ́kàgbòmí ó ní káwọn Yorùbá mọ́ jẹ́ jẹ́ ronú yóò kàrùpọ̀ tọ́ ni lálá wà pàtà ọkọ̀ ojú omi gẹ̀ẹ́sì lẹ́ka méjì sí àbúkà gómìnà ní ẹ̀wọ̀ ilẹ̀ Sahara ní Saudi agbẹ́kójú rọ̀ náà ọwọ́ wà lórí omi ọkọ̀ ojú omi lójú omi ó lè ṣe tawaf àmọ́ ti kọ́kà abá lásìkò àdẹ́bì nù sọ ti kọ́kà abá lásìkò àdẹ́bì nù wọ́n ti kọ́kà abá àsìkò àdẹ́bì nù ẹ̀lẹ́bẹ̀rẹ̀ ayé wọn kọ́ kàábà lẹ́yìn makama ibrahim òtù àti wá sí níbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ yẹn náà fílà ń bẹ̀ lẹ́yìn náà sọ́wọ́ bá láàká ìmú pé ọkọ̀ ojú omi bóòlù ṣe rùkú <laughs> ó ní ẹni eléyìí mọ̀ká àlefàlẹ̀ kàkìlì ọ̀tàkù láàká ìgán ó ní ẹyí ọ̀tàkù láàká ìgán àwọn ọmọdé ọmọdé ọlọ́wọ́ ọ̀tọ̀ wọ́n ní àwọn ọkùnrin èrì lọ́sọ̀rọ̀ ẹ̀ ó ní kan obìnrin kan tọrọ ọmọ lọ́wọ́ rẹ̀ ọkùnrin ọmọ ọkùnrin ní ọmọ ohun tó bá ti gbí bọ́ ti pé bí ọdún oṣù mẹ́fà sí méje ọmọ rẹ̀ máa dákú yóò kàn kú ni ṣéwù wá fún ní wà ọfẹ́

kóhun ti èrò nǹkan tí ó wà nù láyà tí àfa ẹ̀ ló bá mú ọmọ ẹ̀ ló bá yọ ọ láyà lọ́rọ̀ ẹ̀ ló bá tù ń tu báyìí bọ́mọ ẹ̀ ti wúlò bọ́mọ ẹ̀ ti ti kú nì obìnrin máa lè sunkún bá ṣe òkú ṣé o ọmọ ti kú ọmọ tẹ ní kò ní kú ti kú o ṣé o bá gbéra pé mọ̀mọ̀ mọ̀mọ̀ mọ̀mọ̀ mọ̀mọ̀ lọ́bẹ̀rẹ̀ ọdún mọ̀mọ̀ ló bá bẹ̀rẹ̀ sí ilé wa màláìka kú káàkiri nígbà tí ó di màláìka kú sọ́mọ̀ kẹrin ti bá màláìka kú tó gbé àpàtì àwọn ẹ̀mí tí tó ti gbà sí gbé lọ lọ́wọ́ ló bá ní wá kí ló dé blackal bolt ó ní ẹ̀mí ọmọ tó ọgbà ń tún fáwọn bíbí ayé báyìí báyìí báyìí báyìí bámu bá ní à ọlọ́run pàmílẹ̀ ìjẹ̀kí lè gba ẹ̀mí ọmọ mọ́ wá gba ìwọ́ wá ní ìyìnbó táàrí wọ́n ní à ní ọba mú ẹ̀rẹ́ ọkẹ̀ àpàtì ìgbàlọ́rẹ̀ ọkẹ̀ sí ọkẹ̀ gbogbo ẹ̀dùkú jẹ́ náà lọ́tàrí àwọn yorùbá ti aláwọ̀ àpòmọ̀ owó tí a gbogbo eré báyìí wọ́n lọ mo ní afẹ́ àwọn bòdó eré tí ọ̀dà rẹ̀ ó ní ẹ̀wọ̀n ọmọ sọ̀rọ̀ bí i pé ọ̀rọ̀ eré bí i eré mẹ́dé wọ́n ní mo ti tí ma ti rájá pàtí mo máa rájá pàtí ìfàjẹ́kò bó ti rí <laughs> bó ti rí wọn wọ́n yẹ kó la pàṣẹ pé ó lè sèbò owó dáadáa àbẹ́kò sèbò owó kásìmù kásìmù ní ẹrú àpàṣẹ ńlé tí máa sọ àpàṣẹ orí rìn ó ní ẹrú àpàṣẹ ńlé tí máa sọ orí rẹ̀ kí ló kọ́ ọmọ rẹ̀ yáni àbí ló kọ́ rẹ̀ bá tún dé àwọn olùdíje ìjọba ní kásìmù ti gbà tí ẹgbẹ́ tí wá kásìmù tí wọ́n yẹ wá ti dé báyìí kásìmù kàkà kọ́ ló ti àkáǹtì kò ní kọ́ àpàṣẹ ńlé wọ́n lọ mọ iye àpò tó ti wọ̀ wọ́n lọ mọ iye odò tó ti fù báyìí wọ ọwọ́ owó yìí òdìbí tó ti mọ̀ sí báyìí tó bá sọ sínú àpàdé fẹ̀dẹ́kò kò mọ̀ pọ́mọ yẹn sọ̀ ọmọ yẹn ti máa ti máa fi fi ọwọ́ ọwọ́ méjì ní bíi kìbọnú àpàtì tó mú òun jáde owó tó ní ká nígbà kìbọ bẹ ọwọ́ ní ọwọ́ ní ọmọ yẹn fi mú owó yẹn jáde òmí ọjà àbọ̀bọ̀ tí yóò ta àbọ̀jọ àbọ̀bọ̀ ní sábẹ́ kánú fẹ́ fẹ́ lo owó tó sí àpàtì òbá ẹ̀ ló bá rí owó ti fú ẹ́ ó tó wá rí àwọn àbọ̀bọ̀ owó mẹ́ ó tó wá gẹ́gẹ́ pé àbátúndé òní ewé lọ́jẹ́ parajọ́ jẹ́nẹ́tọ̀ ọmọ ti akéde ní tìjáde àbí ọlọ́ọ̀kó sànù wa ó di eyín bó ti lọ nìyẹn kọ́lọ̀ ọba kó sànù wa wọ́n máa sàwọn ọ̀rọ̀ pé tí a bá gbọ́ yẹn gbàgbà a máa ń tí mọ́lẹ̀ bá sí láàrẹ̀ nínú ọ̀rọ̀ lọ́nà ọ̀rọ̀ lọ́nà ó ti gbàgbọ́ pé ẹ wo ogun tó ìbò ọlọ́run bọ́sà wà fún ìjọ báyìí ọ̀rọ̀ ọkùnrin ìjọ ìmọ̀ndé báyìí ìjọ mọ́ndé kan báyìí ló wá pè mí pé àmì yóò fẹ́ rí òun bá débẹ̀ láàárọ̀ ló mo kò sẹ́yìn kẹ́lẹ́ pé mo bọ́hùn jà mo bá ara ọ̀ mo ní for example láàárọ̀ ìnísì láàárọ̀ ìnísì mo ní wọ́n sọ̀rọ̀ kan mo wọ́n sọ̀rọ̀ kan ẹnìkan wá béèrè lọ́wọ́ mi pé wọ́n ṣe wá àjálẹ́ àná wípé ṣéwù kan gbà tó kú nígbà wọn pé wọ́n ṣe ṣéwù yìí táwọn màlẹ́gà fẹ́ lè béèrè bí lọ́rìn tí wọ́n débẹ̀ wọ́n bá ṣéwù yìí ti ń sùn lọ́wọ́ làwọn màlẹ́gà bá sẹ́lá bẹ̀ sẹ́lá máa lókun kọ̀dáàmù salamu alaikum kọ̀dáàmù salamu alaikum nígbàtọ́lẹ̀ kẹta wọn ni à bọ́yá òdì mi ṣe wùyí bọ́yá òdì mi bọ́yá pọ̀gbẹ̀rẹ̀ já lọ lawal mahfuz káàlì wò ó bọ́yá òdì mi kálí bàbá sáyìn jábì bá sọ̀rọ̀ nígbà wọn pẹ́ ìdàgbẹ́ mọ́ lọ báyìí ló bá kúrò gbàgbẹ́ wá ah, ṣé wà bí ẹ̀sùn ó ní bẹ́ẹ̀ kí lẹ fẹ́ afẹ́ bíìrì bíìrì tàlọ́rọ̀ yí wá ó bá ní tàlẹ̀yìn tàlẹ̀yìn ó bá ní ẹni tó rọ̀ yí wọ́ ọ̀fẹ́ gbọ́ jẹ́ fún inú wọ́n fẹ́ mọ̀ tó wà mẹ́bìnrin rẹ̀ àrùsọ fún wọn ó gbẹ́gbẹ́ ìbá wọn yọra wọn fún pẹ́ẹ́tì ẹbí sọ́bù òun yọ ẹ̀kẹ́ jì ẹ̀ ọwọ́ àwọn mẹ̀lẹ́kà ti ẹ̀yà rẹ̀ ọwọ́ àṣọmọ ọ̀ṣọ́ àwọn mẹ̀lẹ́kà mẹ́lẹ̀ fún forty days nínú sàárè ọlọ́run dẹ̀

obi bọ̀ àfẹ́ àkàtọ́ àmì ọjà ọfàáyà ọ̀nà ọfàáyà ọ̀nà náà ti kùránì náà ni mo ní rọ́ọ̀nì mo ní àyà kọlọ́pà olókà kọlọ́ ní arúgbáwá ni mo ní kọ́ ilọ́gbà ni mo ní àyà kọlọ́pà ó ní máa lọ ìjà yóò ní parí mọ́ tí ọba yẹn rí jọ yẹn láì jọ yẹn ní gbàgbé tí wọ́n sọ̀rọ̀ fún mo ní kọlọ́ lẹ́ra kùránì Yorùbá látòkèrè ọba ra kùránì Yorùbá mo dẹ̀ fún ní Riyadu Salihin

pẹ̀tàtì kọ lárúbáwá ọ̀tẹ́ wọ́n dẹ̀ ní ẹ̀ tí wọ́n ní ètè yìí mọ́sá fún yín rí nítorí inú ìgbà ilẹ̀ mi lẹ́ bàbá wa bàbá sáró mi rọ́mọ́sá àforíjì wọn mọ́ ń mú lọ báyìí wọ́n ti wòlí mi wọ́n ti mòlídì lọ ní ẹgbẹ́ àwọn kan tí wọ́n kí ó débì kan wọ́n ní kò sí kan tí jẹ́ mòlídì wọ́n ní kò sí kan tí jẹ́ mòlídì bẹ́ẹ̀ ni annabi Muhammad sallallahu alaihi wasallam ìgbìnàbà tẹ̀sùlò ní àtàlẹ́bí tẹ̀sùrọ̀ ń pa mòlídì jimina gbọ́rọ̀ anábì sọ pé an tábùdọ́lá ka an naka tara o fa in takun tara o fa in na allahu akbaru allah wannan tábùdọ́lá ka an naka tara o ni mòlídì la ilaha illallah ó di àmá ọgọ̀rọ̀ aláìmọ̀kan ó tó ṣe tàgbìrì ìwúta aláfàájọ́ pé ẹ̀ láti jókòó tẹ́tẹ́rẹ́ láti kéwú láti kéwú tó tọ́lọ́wọ́ láti defend Islam láti kéwú tó tọ́lọ́wọ́ láti defend láì ṣe bẹ́ẹ̀ ó máa fi ẹ̀kọ́ tẹ́lẹ̀ fún yìí ni ó ní ẹ̀kọ́ sí tẹ́lẹ̀ ni so ó mọ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ fún yìí ni àti kẹ́ gbìyànjú tí bá ti wá gbìyànjú yẹn tí bá ti di ọkùnrin tán tó bá ti rí ní gan ẹ̀rù lẹ́mọ̀ jẹ́ fún wọn àfá àyíká àbẹ̀bẹ̀ nìyí ọ̀tẹ́ ọ̀tẹ́ ọmọ sọ́rọ̀ àwọn amẹ́ríkà jókòó kẹ máa takò nìdí òjò ní takò ẹ̀ bá ọ ọ̀tọ́pọ̀ bẹ́ẹ̀ lọ sa bẹ́ẹ̀ ọ kọ́ owó lọ́kàn nù ẹ̀dọ̀ ọlọ́wọ́ sàánù wa ẹ̀yìn náà ní bẹ́ẹ̀ lọ kàn bí ògbó rẹ̀ mọ́ ba. نمبر 3 أبي مخالفة المعلوم بالضرورة من الدين أما قد يحصل الناس بالتلات كي يكون شرط يا قاري هل يا أمو يما أبو يما بن رمضان وانا يرجي يبقى بعد يقول كان كما قال بي òun tó ń gbọ́n ọgbà rẹ̀ ilẹ̀ àwọn ìlẹ́dà rẹ̀ tẹ́gbà òun mùkálif ó yapa ní kí ẹ̀rẹ́sì مثل ما يتضمن من إسقاط ركن من أركان الصلاة الإسلام kí ẹ̀ sọ pé wọ́n ti gbé àwẹ̀ fóun pé ìrùn kíkí ìdáná ìkọlùkùn bá ikí Nàìjíríà ó ma kí ní Saudi ọmọ ìlàdàrí àwọ̀tá nílò ríbà àbí zina àwọ̀ ríbà àbí kí ẹ̀ sọ pé halal ní kí ẹ̀ gba ríbà wọ́n náà hùyà àti bí zina àbí gbogbo gaba kí ẹ̀ sọ pé halal ní أو تحديد وقت القيام الساعة نجي نقول جو بايع القيام وتو جو بايع ديت بايع القيام وتو أو جواز إرسال النبي بعد محمد صلى الله عليه وسلم نجي نقول عمر حسين النبي صلى الله عليه وسلم وروا يبع النبي صلى الله عليه وسلم ونحو ذلك في بيلو قدوا ما يعني صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته

àjẹ̀nú lòun àmọ́jọ́ ń gbé ni tọ́rọ bá pàṣẹ fáwọn màláìkà ìmọ̀ akó náà sínú nígbàtí ọlọ́run wá ní ìsúdúrú rẹ̀ ádámà nígbàtí màláìkà tó ń fa ádámà àfẹ́jáde ilá ìbílísì àbà wọlé sojú àfi ìbílísì nìkanlọ́kọ̀ ọlọ́run wá bí lọ pé mẹ́mà náà kà ń tẹ́sùt amọ́tòk kí lọ́kọ̀ fún láti sojú mọ̀ pẹ́ láti tó bá ní ọlọ́run bá mi ẹ̀ kò bá rí oúnjẹ ó ní òwà kò bá rí oúnjẹ gba lóòótọ́ kìí mọ̀láìkà àjọ lónìí àmọ́ ní ana khairu minhu khalaqtani minan nar wa khalaqtahu minat tin ọlọ́run wa mo dáa jùlọ mo wúlò jùlọ ọdún mi láti nu ná ọdún láti nu yẹ̀pẹ̀ àwọn afáàtì alẹ́lẹ́sì lórí iná àti yẹ̀pẹ̀ èwo ló wúlò jù èwo ni ó lágbára jù eventually agbègbè yẹ̀pẹ̀ lágbára jù ooo iná lọ tó iná ò lè pa ẹ̀kọ́ àmọ́ ẹ̀kọ́ lè pa àná àbí ẹ̀kọ́ ni ó di so tó tẹ̀lẹ̀ nìyẹn èyí tí mo rò pé bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni pé tí wọ́n sọ pé màláìka ló ní ara o olódò ní màláìka àlùjẹ̀nu ṣètọ́ọ̀lù ló ní olódò ní àlùjẹ̀nu ṣètọ́ọ̀lù olódò ní ọkọ̀ ètò ní ọwọ́ à ń bẹ̀ kọ́ṣẹ̀ lọ́wọ́ wọn sọ́dà ọmọ bàbá wa ló nímọ̀ bàbá wa ló nímọ̀ bàbá wa adam alayhi salatu wasalam bàbá yẹn lọ dáhùn ó di sọ bàbá yẹn nímọ̀ ju ṣètánì lọ àwọn ṣètánì nímọ̀ ju ọ̀rọ̀ ìrọ̀ lọ ń pa ìtẹ́lọ̀ nímọ̀ tó adámọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kúṣẹ̀ lọ́rẹ̀ kò lè dáhùn wọ́n lè bè lọ adam ó lè dáhùn ìmọ̀ tó níye lórí ni àfá ṣe adam tíra kékeré mọ̀ mọ̀dápọ̀ ẹ̀ fàwákì òsàkìtà ẹwà tíra ẹ máa ká ó ní alẹ́gbẹ̀lmọ́ abdulmatlobin fata libuhu àbí yanalu dinawa duniya gaira muna adami قد láti máa kọlu kíwù alẹ́lmọ́ afdal matulobin pé ìmọ̀ dẹ́rí yẹn afdal matulob olóòjá ní díẹ̀ máa wá fatalibuhu ẹjú bá wọ́n máa tó wá wọ́n máa yẹ̀nà ló di náà ọdún ní àgbẹ̀yẹ̀rẹ̀ amúnà adami yóò rí ayé yóò rẹ̀ sí yóò ti ayé ó di yóò rẹ̀ sí yóò ti ayé ẹ̀sìn yóò ní lọ́wọ́ tẹ̀náàlú di iná wọ̀dún ní yá onílákàkà méjì ó di ẹ̀yìn oní kàtàlọ́lọ́wọ́ alọ́lọ́ ilmi wọ́ftáharú ibẹ̀ mi ọ̀láìk wọ́ftáharú kọ́lọ̀ fọ́fáàrí olú ẹgbẹ́ ìmàwí wọ́ftáharú wọ́n ti fáàrí ọ̀rẹ́kẹ́ ti fáàrí wọ́fáàrí olú ẹgbẹ́ ìmàwí tí wọ́n dunú bí anna ọmọ um, ọmọ náà ó la tọ́lọ́wọ́ bá láyọ̀ kí ọlọ́run nífẹ̀ẹ́ ẹgbẹ́ ti fáàrí tó wọ́ ayọ̀ ọdún kó ń bẹ̀ yìí tábà ẹ̀sìn ọyọ̀ kó ń bẹ̀ wọ́n lọ fa fáàrí ó wọ́n dúnú bí a ní ọmọ ọmọ náà ó là ìṣẹ̀lẹ̀ àrùbí àwọn ni ọmọ náà ó là ìṣẹ̀lẹ̀ àrùbí àwọn ni ọlọ́run bá fi ọkàn wọn balẹ̀ lórí ilẹ̀ ó di àwọn náà ẹ̀sọ̀ di súnà wọ́n ti wọ́n láti gbà mí tọ́lájú bá ṣe tí máa ṣe bí wọ́n tó wọ́n pé à ń gbọ́ta wà ní ìgbàmọ̀ pé èyàn máa lè kí ó wá ẹ̀já àdáwò kára àmọ́tò kan ilẹ̀ ìkóbi náà lè ágbẹ́bí jáì rasulillah ẹni ilẹ̀ ìkóbi ó di yíká ẹ̀ zubairu ṣọ́ìbù bẹ́ẹ̀ ma wí ni ẹnu pé lè já ìyára ọ̀ lè ó bí náà lè rọ́sọ olùlẹ́yìn musa kaza isa ó ti kóde lọ nìyẹn ọlọ́mọdé àfọ́rọ̀ yìí wa. bẹ́ẹ̀ni gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tẹ gbogbo kó tó jẹ́ mọ́ ènìyàn ó dá gbogbo àwọn ẹ̀dá gbogbo àwọn ẹ̀dá rárá lọ́sí gbàmù ènìyàn ọlọ́run á sọ mi ní ìjà kàlífà nígbà tó dá gbogbo ẹ̀tọ́ ní a ọ̀rẹ́ fún wàrà sàn ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ìjà kàlífà tí mo kàn tó gbogbo wọn ó ní nà wọ́n á lè fún mi sílẹ̀ rẹ̀ ẹ̀wá tó bí ìbìrì sí nínú kẹ́ni tó dá sójú òun ẹni tó dá sójú òun ló máa tẹríba fún ọmọ ọba oyún tó òun ẹni tí wọ́n ní kò wọ́n ṣe nǹkan fún kò wọ́n ti ń ó ní nà wa alaikum salam àbẹ̀rẹ̀. wọ́n ní àlàrà ṣe lọ lójú omi lọ́wọ́ nítorí hmm. gbogbo àwọn ẹja ẹran tá à ń jẹ ní àtòkè ní bí ń sọ̀kalẹ̀. Hmm. ṣùgbọ́n nípa kékeré tá a bá bá ń bá lò lójú wa lò àwọn ọmọ ẹja lójú ọ̀nà hmm. ní ọ̀nà bẹ́ẹ̀ni alẹ́bí sọ fún pé ara ṣe wà lórí omi náà sì kúrò sọ kó ká ní arṣu alẹ́ máa wọ́n sọ báyìí wọ̀ká ní arṣù wà lọ́mọ aláṣẹ náà bá wà lórí omi nígbà tí alẹ́bí ròyìn kí wá sí tọ́pọ̀lọ ọpọlọ lè gbé fàáfà abdulrazak alẹ́bí sílá sọ pé sọ́nà àkọ́kọ́ yìí táwọn yìí wọ́n gbé sọ́nà àdúnìyà tẹ́bá gbé gbogbo ilé ayé ìpẹ́lọ́ta tẹ́bá gbé síbẹ̀ bí àpé a òkà òkà ọwọ́ atọ́sínú ọ̀dà mi tí ọ̀ràn bẹ́ẹ̀ ni sọ́mà gbogbo orí ayé dáwà òkú tóbi yìí a bá sọ sọ́mà aláàkọ́ bẹ́ẹ̀ ni bá gbé sọ́mà aláàkọ́ aláàkọ́ tó bá gbé sínú sọ́mà aláàkọ́ tí a gbé àmú òkà tààtọ̀ alábìnrin sọ báyìí bẹ́ẹ̀ ni aláàkẹfà ló aláàkejì lẹ́yìn aláàkejì aláà alkùsí tí a lọ àtùkùsí ọ̀sẹ̀ àkùsí òsìnmà wájú àlù táwọn mùsùlùmí méjèèjì tó bá gbé sínú alkùsí bí àgbà àsòkà sí sàárà ni lẹ́yìn alkùsí omi olè yìí tẹ́ bá mú bí àti àṣòkà sínú òkú ni tí ó bẹ́ẹ̀ lẹ́yìn náà lórí eléyìí ni àlàárà ṣọ́rọ̀ ọba mi wá wà gbọ́dọ̀ àlàárà ṣe ń jù wá tó ọpọlọgbìn ọmọ báyìí olórí àlàárà ṣe ìlàtọ̀ lọ́ọ̀bà mi wá wà àrọ̀ràmánú alàlà àrùsì sọ̀rọ̀ sọpọlọgbọ́ bí bẹ́lọ̀ ti tó kẹ́nìkan wájú kò ládùúgbò yìí ọlọ́run ó di yẹyí bó ṣe lọ nìyí ọlọ́mọdé àfọ́rọ̀ yìí wa lẹ́yìn náà ìrìnàjò sẹ́màkà sẹ́màkà ìrìnàjò 500 years ìnípa sẹ́mà báyìí ẹgbẹ́ ẹgbẹ́ kẹ̀lẹ̀ yàbí ìnípa sẹ́mà báyìí láàrin ọgbà bẹ̀rẹ̀ láti bí àìtúwábídé ìgbà ìrìnàjò 500 years olùgbọ́nà ti dá ẹ̀jẹ̀ àlọ́ ọpọlọmọ ènìyàn olùgbé ọpọlọmọ ènìyàn àjùràlójú iná ìsànà lè yẹ́dùkà àrà áhù stagna ọmọ ènìyàn jọ lójú arùpọ̀pọ̀lọ́ wà lójú gbogbo kan àwọn màálù tàrí àwọn náà lọ́pọ̀lọ́ àmọ́ ọpọlọ wọn kò yé wọn pé fúlàní jọmọ kékeré tí ń dà wọn ọmọ fúlàní dà wọn yìí o báwọn áfíìsì strike ní tàbí òjò ẹ́ kà kú ṣe rí nìyí àwọn àwọn ọlọ́pọ̀lọ́ mọ́sọ́kọ́ tí mo wà ní sọ́kọ́tọ́ lọ́lọ́ ọ̀rẹ́ mi kan bí mẹ́ríkà tí àdúgbò wọn yìí rí ẹnìkan ní kan wá dá gbogbo àwọn ọmọ ìlú yẹn bí ọ́ndọ̀ yóò kàdá wọn lọ sínú gbó yóò lè jọ́bẹ̀ ní gbogbo jẹ́ wọn tí máa ti abrahamu yàrá rẹ lọ títítítítí fi wá kálí ọ̀dọ̀ wa bẹ̀ wọn. àwọn màálù yìí wọ́n yà wọn màálù ti bẹ̀rẹ̀ wa kò ní yàrá àwọn olókọ kí ni lò yẹn ọpọlọ ni àmọ́ ọpọlọ ní límìtì bẹ́ẹ̀ ni ọpọlọ mi ènìyàn ni àwọn wájú wọn lóyà àwọn gbogbo gbọ́lá màtánì mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ afẹ́m àwọn ni wọ́n ti language mo ní bẹ̀rẹ̀ afẹ́m ọ̀rọ̀ tá à ń sọ yìí mo ní mo ti jáde náà ọ̀rọ̀ tá à ń sọ yìí mo ní jáde náà lẹ́yìn náà tí wọ́n bú èbò in the process ti ń sọ yorùbá ó tún lè yí ọ̀rọ̀ bóòlù ọdún yìí tí akáàpìlì kẹlẹ́gbẹ́ ẹ̀yà gbèsè tó ẹ̀wẹ́ gbọ́ fúlàní yóò ṣe sí fúlàní ẹni wọ́n gbọ́ yorùbá gbèsè gbèsè yorùbá ó ní bóòlù ọdún ṣe tọ́pọ̀lọ́ wá gbé àwọn fi àǹfùsùkùn abala tó ṣe هم بيفكروا في خلق في في مخلوق الله في خلق الله ولا تفكروا في خلقي في ذاتي فتوليكو اما رنوك باوان يدي اولوبا اما رنوك باولوبا يدي مفهم بولون سيري بابا انا جوجي بان باولي بولون سيري ولا تفكروا في ذاته فتوليكو كما بحلاكا هم بيفكروا في ذاته والله تعالى عالم òun ní ìrìn àjò yẹn ọ̀rọ̀ ẹja gan tí ọpọlọ lè gbé mẹ́ta gbé tó bá jẹ́ páàtì sọ́wọ́n náà lẹ́yìn àti ìjábọ̀ pẹ̀lú ní àjò tẹ ní ọpọlọ ó ṣe àwọn kan jábọ̀ ọ̀sán mẹ́fọ̀ wọn kọ́ ńkọ́lá ń jẹ ọlọ́ọ̀ ti pèsè fún wa dé ó ṣe yí ọlọ́ọ̀ àwọn ẹgbẹ́ ẹran ẹja kọ̀ọ̀kan rárá o adúlọ̀ ẹja tó wà ní odò yìí ó ṣe pé sẹ́ bẹ̀rẹ̀ ìtumọ̀ lọ́lọ́ ìsọ̀kalẹ̀ fáìn ó não, náà ní wọ́n fi sẹ́máyé rí sí kòkó.